السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فهنيئا بشهر عظيم شهر الصوم شهر رمضان الذي أنزل به القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فنسأل الله سبحانه وتعالى أن يوفقنا بأعمال الخير فيه وأن يقبل منا طاعاتنا وأن يعفو عنا الذنوب والأخطاء التي قد اقترفناها والتي سنقترفها أيها المسلمون الكرام فهيا هيا بالانشغال بأعمال الخير في شهر العظيم في شهر رمضان وتنوع في هذا الخير والإكثار منه فليجعل الصائم نصب عينيه في شهر رمضان قوله تعالى وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون والعمل في الإسلام إما عمل قلب أو عمل لسان أو عمل جارحة وعليه مدار الإيمان والتوحيد وهو اعتقاد بالقلب وقول باللسان وعمل بالأركان أو الجوارح وبه يتم تحقيق العبودية الكاملة لله تعالى والصوم من هذه الأعمال وتحقيق العبودية الكاملة لله تعالى هي الغاية لخلق الجن والإنس قال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون فالعبادات في الإسلام تنوعت إلى ست أولها عبادات اعتقادية كالإيمان بالله عز وجل وملائكته وكتبه واليوم الآخر والقدر وسائر المغيبات التي ثبتت به التي ثبتت بها التي ثبت بها الكتاب والسنة والثاني منها عبادات قلبية كمحبة الله سبحانه وتعالى والرجاء فيه والإنابة والتوكل والخشية والخوف والرضا والاستغاثة والتمجيد والنذور والثالث من هذه العبادات عبادات لفظية كالذكر والدعاء وتلفظ بالشهادتين وقراءة القرآن والرابع منها عبادات بدنية كالصلاة والصوم والحج والعمرة والخامس منها عبادات مالية كالزكاة والصدقة والنفق على الأهل والأولاد والسادس والأخير عبادات تعاملية والمقصود من ذلك الصدق في التعامل مع الناس في العقود وغيرها وذلك باتباع شرع الله تعالى وابتغاء مرضاته واداء الامانه وبر الوالدين وصلة الأرحام وغير ذلك وهذه العبادات بأنواعها وفروعها لا آثارها طيبة على الفرد والأمة والمجتمع adúpẹ́ يا ọ̀dọ̀ الله ọlọ́ba tí ọpẹ́ tọ́ sí atọ̀rọ̀ kí tí ó tẹ kí di àti ati àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yìn ìwọ tó bá jọrọ ní Islam tó fi jẹ́ òfin lè ẹ̀yìn ẹrúsìn Ọlọ́run nínú àwọn àsìkò tó lọ́lá lórí ilẹ̀ ni a wà yìí òun náà oṣù Ramadan èyí tí ọlọ́ọ̀bá àlejò ọlá ó sọ Quran nínú ẹ̀ láti gbà tó ti sọ kálẹ̀ tí òfin ayé òfin dé ẹ̀yin mùsùlùmí òdodo àsìkò ńlá lédè yìí láti múra sí iṣẹ́ rẹ nínú oṣù yìí tí a ń bẹ ọlọ́run wípé gbogbo ìbáàdà tá a bá ṣe ń bẹ̀ kọ́ náà kọ́ gbà fún wa lẹ́sìn àti gbogbo nǹkan tí ń ṣe bọ̀ lẹ́yìn àti gbogbo nǹkan àfọmọ́ ṣe àti ń tọrọ ìkókó sí àmójútó fún wa ní gbogbo ẹ̀ṣẹ̀ tá a ti dá àti ní ìta àtùmọ̀ dá kọlọ́nkọ́ máa sọ akóbi ẹ̀ṣẹ̀ wọlá títóbi rẹ̀ wọlá àánú rẹ̀ ẹ̀yin ẹ̀rú sin ọlọ́run inú tí èèyàn fi máa ń jáfa ní Ramadan yìí jù òun náà ní kọ́ka ìrojú pẹ̀lú iṣẹ́ ẹ̀rí ṣíṣe kọjá tó gbogbo gbà ìní ọmọ àti iṣẹ́ ẹ̀rí nínú Ramadan òun náà ni yóò fi jàǹfààní Ramadan ẹ má gbàgbé o ìfẹ́ ọlọ́run bá lè fi ọlá wọ́n sọ fún akọ́rọ́ ti tọ́ bá àyà wọn rán pàjù gbé wa kullu i'malu fasayara Allahu 'amalakum ọlọ́run sì fi sẹ́yìn hàn òjíṣẹ́ rẹ̀ àtàwọn múmi ní òdodo kí kálukú múra ike iṣẹ́ nínú Ramadan yìí kó tó tó lọ iṣẹ́ ṣe nínú Islam nínú kọjá iṣẹ́ ọkàn bí ìnífẹ̀ẹ́ ọlọ́run ìtàgbé ìlẹ́tọ́ ìgbára lọ́lọ́run àbí iṣẹ́ àwọn. bí ká máa ka Quran ká máa wọlé ọba má ká máa fi asgab tọ́ba ṣẹ̀rí àmú àtúkọ́sẹ́sẹ́ jẹ́ iṣẹ́ tàǹtí oríṣi ara ti bí irun kíkí bí àwẹ̀ gbígbà bí umra lílọ àti hajj eléyìí náà ni ìkórí tí nínú Islam ló gbélé lórí tí wọ́n bá bẹ̀rẹ̀ nípa ìgbàgbọ́ òdodo nínú Islam àdìọ́kan téèyàn máa ń fi sọ́kàn tó bá tẹ́ra ọlọ́run àti súnà Ànábì sallallahu alaihi àti àwọn gbólóhùn tí Islam mú wá téèyàn ọmọ sọ bí àdékèrè bí Qur'an àti téèyàn fi ara ṣe gẹ́gẹ́ bí a wà nínú àwẹ̀ táàdẹ̀ tó ń kírun táǹtì àwọn òun náà ni ìkórí tọ́lọ́wọ́n bá àlejò ọlá tó fi dá wa sílé ayé ìpè ẹ̀ ṣiṣẹ́ kẹ padà wá ńgbẹ́ ẹ bá padà dé ẹni tó bá sí rí yọ bọ̀ sínú kẹ́yìmí ọlọ́run yọ sínú àjẹ́nà ẹni tí ọba mọ yìí وما خلقت الجن والإنس إلا ليعبدون كوسيكي نيكا تي موتوري ادا الجنو àti ènìyàn bí kì í ṣe pé kí ọ̀nà tí yẹn gbà sin Ọlọ́run náà ní àdé ọkàn ọkàn àti a máa wí àti nǹkan àmọ́ ara ṣe nǹkan pé ní gẹ́gẹ́ ìtọ́ka àwọn onímọ̀ àti ọ̀rọ̀ wọn tí wọ́n sọ tó lè pé torí ẹ̀ ní ọlọ́run bá fi dá gbogbo àwọn ọmọ ẹ̀dín ní àti àjẹmú yìí a lè kú sí ọ̀nà mẹ́fà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ìbàdá tó ní ìtìkọ̀ọ́díyà àwọn ìbáàdà tá à ń fi tọ́jẹ́ ti àdìọ́kàn bí ìnígbàgbọ́ sí ọlọ́run àtàwọn màláíkà rẹ̀ àti àwọn òjíṣẹ́ rẹ̀ àti tírà rẹ̀ àtijọ́ àjíǹde àti kádàrá àti gbogbo ntọ́pamọ́ tá a fojú rí tọ́lọ̀ ọba àlejò ọlá tó sàlàyé rẹ̀ fún wa ṣùgbọ́n nínú májẹ̀mú tọ́lọ̀ ọba àlejò ọlá òfin gba ilé ìdánwò wa òun náà ní ìbámu fi ń ti ọlọ́run ti di Qur'an àti hadith anabi wa Muhammad sallallahu alayhi wa sallam lè ń lọ́kùn jẹ nílẹ̀. ìpínlẹ̀ kejì nínú ìbádà òun náà lè ń ká ṣe bíi nínífẹ̀ẹ́ ọlọ́run àti gbogbo ẹni tí bá ti ń ṣètò ọlọ́run bẹ́ẹ̀ ni a sì ní lọ ọ̀dọ̀ ọlọ́run nígbà tá a bá ìgbáralé ọlọ́run ìmọ̀ ní ìbẹ̀rù ọlọ́run ìmọ̀ akókò sàkáàtà wa ọlọ́run gbogbo àwọn nǹkan wọ̀nyí ọkàn la máa ń fi ara ìbádà ara iná ìgbélé nínú Islam sọ́yẹ́ tó ń torí tọ́lọ́ ọba àdìgbò láti dá wa òun náà ní kó jẹ́ pé àmọ́ ti àwọn nǹkan wọ̀nyí. ẹlẹ́ẹ̀kẹta òun náà ní ká tó ní ìbáradá tó ń lọ́kùn bí yà àwọn ìbáradá tó pé sísọ pẹ̀lú àwọn ni lẹ́yìn ìgbà tó ti orin lẹ́gbẹ́ ọkàn wa gbólóńlá ilaha Allah muhammadu rasulullah subhanallah حسبنا الله ونعم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير gbogbo awọn azikiri yìí ká máa ara ìbáàdà fọlọ ni bẹ́ẹ̀ na ni ọ̀gá na náà ni wọn ka gbogbo ọgbà téèyàn bá sọ̀rọ̀ jáde lẹ́nu

àwọn ìbáàdà tí yẹn máa ń fi owó pé nínú ẹ̀mí máa ti sàrà àbí máa yọ zàkà bẹ́ẹ̀ náà ní mímọ náwó lórí fámìlì ẹni lára pé à ń ṣe ìjọsìn fún ọlọ́run bá àlejò ọlá òun náà lọ́jẹ́ tọ́jọ́ pé ẹni tí ọba sí ó ti gbẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹni tí bá ń ṣe ó ti gbà ládá tí wọ́n sì máa ń kọ́lẹ̀ fún un. èyí tọ́jọ́ ìparí iná ẹni tọ́jọ́ ẹlẹ́ẹ̀kẹfà tọ́jọ́ ìbáàdà fún ọlọ́run bá àlejò ọlá o náà ní ìbádàtù tààmùlíyà ìbára ẹni pépọ̀ kọjá a ma sọ ìwọ ọlọ́run a ma sọ ofin a ti ma sọ̀rọ̀ a sì máa ṣe ìṣe ododo. ninu nínú ẹ̀ ní kí wọ́n bá fi pamọ́ sí wa lọ́dọ̀ ká tọ́jú ẹ̀ nínú ẹ̀ ní ka ma ma ta ara ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ náà sì ni mímọ tọ́jú àwọn ọmọ òrukàn àtàwọn aláìní àtàwọn okó nínú mímọ̀ ṣe dáadáa sí wọn nínú ẹ̀ náà lọ́wọ́ bẹ́ẹ̀ ni dáadáa sí òbí ẹni àti ń lọ àti ìsìn ọlọ́run bá àlejò ọlá bá mọ̀ ọlọ́run bá ọlá lọ́yọ̀ ṣe nǹkan wọ̀nyí ti tẹ̀lé òfin ọlọ́run ọlọ́run lórí gbogbo ògbésẹ̀ tá à ń gbé. gbogbo ọ̀nà ìbádà yìí òun náà ni ó ní nínú Islam tí ó sì ní ìbáàdà náà ni ọlọ́ọ̀bá àlejò ọlá lọ́dá wa fún ìbáàdà iná láti gbọ́dọ̀ mójútó nínú Ramadan kálíbà àti àǹfààní rẹ̀ síwájú kó tó tó lọ ẹ̀yin ẹrúsìn ọlọ́run oṣù Ramadan tá a wà yìí kò sí ìwọ́n bí kágbé ní ṣáàrù tọ̀ọ̀sì Ramadan tó ba b'a lọ́kàn ní Ramadan nígbà tí Ramadan bá wà á fi nta lè nta pẹ̀lú pé oṣù a tún múra sí ìmọ́lọ́run lọ́kàn iná ẹ̀ Ramadan jẹ́ torí pé ẹni tó lóore jùlọ lọ nígbà tí àwọn sàádé rẹ̀ tí wọ́n rú rẹ̀ wọ́n lóun ìmọ̀ amójú tó dáadáa títẹ nínú Ramadan jẹ́ pé èèyàn ọ̀rọ̀ àmì wípé ìmójútó rẹ̀ nínú Ramadan ó tún yàtọ̀ sí àwọn àsìkò míì ẹ̀ ń tọ́jà nàbí ọlọ́run yẹn àwa náà táyì sí ànábì ọlọ́run ó wù wá ká máa ṣe dáadáa gbogbo ìgbà ṣùgbọ́n ká ka sí àsìkò ọ̀tọ̀ tá a múra sí nígbà ti ṣe nínú

ẹni tí ọba ti ń tó sí ẹ̀yìn olówó ràtẹ́gùn so kí túmọ̀ sí pé orin tánà sọ̀tàlà ma ń fán nínú Ramadan ní ma ń gbòòrò ọ̀dẹ̀ máa ń fọ́ká dáadáa nínú Ramadan kọ́lọ̀ kó àǹfààní ẹ̀ náà ní ìrọ̀rùn fún àwa náà oṣù yìí oṣù tàwọ́fíìdì ni oṣù mọ́lọ́lọ́kan ni ìmọ́lọ́lọ́kan ìfẹ́ tí yẹn bá ṣe tí ò sí ìmọ́lọ́ lọ́kàn mẹ́ à àṣedànù ló ń tọ̀ ń ṣe ìfẹ́ tí yẹn bá ń ṣe tó ń ṣe kìràkìtà lórí àlámọ̀ ní ẹ̀sìn tó tún wá mú ẹbọ mọ́ ẹrú rẹ̀ gbogbo ẹ̀ òfò lásán ni ọlọ́run bá lè fi ọlá sọ fún wa nínú Qur'an Suratul Nisa àyà 48 wípé inna Allaha la yaghfiru an yushraka bihi ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما ọlọ́run bá lè fi ọlá sọ wípé gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá ṣẹ̀ tá a bá fi lè kú lórí ẹ̀ òun ti tá àti tá mojúkò fún wa ṣùgbọ́n èyí tó bá ti ní ẹbọ òun ò ní ta mojúkò ẹ̀ èyí tó bá ti lẹ́bọ nú fi kú lérí ẹ̀ ọlọ́run bá lè fi ní ta mojúkò ẹ̀ inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run ní sàmójúkú òkè èèyàn ó kú lórí ẹbọ wa yaghfiru ma duna dhalika liman yasha ṣùgbọ́n èyí tó ti yàtọ̀ sí yẹn òun ó sàmójúkú ẹ̀ fún ẹni tó bá wù ú ọlọ́ọ̀bá wa wa man yushrik ìnìtọ́lá nílá ìrìnlú ẹni bẹ́ẹ̀ ló ṣe ẹ̀ṣẹ̀ ńlá ìlọ́dá yẹn kí túmọ̀ sí ọlọ́run bá lè tọ́lá ọba tó gbọ̀ngàn tí ò lẹ́tọ̀ọ́ kí èèyàn máa ro nǹkan mú àti títóbi ọlọ́run bí ọlọ́run fi àánú ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run ọlákọ̀dé owó ṣìyà ilẹ̀ ìkà wà ilẹ̀ lẹ́bí ìdàmí ń kọ́bìlì kàlà ní aṣíráṣàlá yà àbàkọ́ na àmàlò wàlátàkù nànà mìíràn kọ́sìrì balilá àfọ́àbùdí wa kún mìíràn ṣáàkiri ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run àti ìfisẹ́ ránṣẹ́ sí ọ àti ìfisẹ́ ránṣẹ́ sí àwọn tó ṣáájú bóò wá ní àwọn táyì tó bùsẹ̀ ọlọ́run ọlọ́run ti tìmọ̀ tó bùsẹ̀ ọlọ́run ní tẹ́bọ̀ láíláí ṣùgbọ́n àwọn ní fi ń kọ́ lẹ́kọ̀ọ́ wàhálà tá à ń sun lórí ẹ̀sìn ọ̀pọ̀ ọ̀ngbà tọ́pọ̀ lọ́wọ́ wa ọ̀ngbà náwó tọ́pọ̀ wa sọ da kọ́ pé tí yẹn bá kú tán sáájú ìdí bá kó ọba òfin ní yẹn ń gbáyà òun náà kọmọ jẹ́ kí ẹ bọ́ kọwọ́nú kódà kọjá pé iṣẹ́ rẹ tó ń ṣe tó sójú ìwọ̀n bá díẹ̀ ni ọmọ wa ẹ̀ ànábì sallallahu alaihi wasallam nínú hadith ọkàn tí ntọ́ba mọ bí ọmọ náà gún tọ́jẹ́ òdodo tí bá ń bẹ ní ọkàn rẹ̀ tí o sí ẹbọ nú ọrọ rẹ o ti jèrè ayé o ti jèrè àlùkìyàmà kọlọ mọta àti bẹ́ẹ̀ fún wa ọ̀nà táwọn yẹn ń gbà ṣe bọ́mọ̀ oríṣiríṣi kọlọ ń kọ́sọ́ akó ń bẹ́ẹ̀ nígbà tí ẹ bá ti ń forí kalẹ̀ fún nǹkan ní ìlẹ́yìn ọlọ́run ẹ̀ ń ti ń gbé ẹbọ sóríta ẹlẹ́bọ náà ni ẹ̀ ń tó ṣe yí pé yọ máa di nǹkan mọ́ra káàkiri pé ní ọ̀jẹ̀ ìfọ́ yóò tó kọ́ sínú ilé yóò fi hánú mọ́tò tí ọlọ́run bá àlejò ọlá tí kò tó ní olùsọ fún wọn ni ẹ ń bá ń pa nǹkan fún nǹkan bíi lẹ́yìn ọlọ́run bọ́sẹ̀ ẹran lọ́pa kó dàbó ti sin ńlọ́pa fún nǹkan bíi lẹ́yìn ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ ti di ẹlẹ́bọ bẹ́ẹ̀ náà ni ẹ ń bá ń takò tó gbajúmọ̀ nínú Islam tọ́jọ́ pé a ti mọ̀ pé nǹkan wọ̀nyí níta àmọ́ ń ṣe nínú Islam ní kí òrùjú rárá bíi wákàtí mara ún táǹkì lẹ́nìkan wá takò àdúgbò ọlọ́run ku mójú kú òfóun ipe kó wọn mọ́ máa kírun mọ́ tọ́lọ́n ti sọ fún àdúgbò ọ̀sọ́lọ́lá àlùwọ̀sọ́lá fẹ́ pé wà àbúdọ̀rọ̀ bàtà hàtà àti yakaliyate máa sin ọlọ́ọ̀bà rẹ tii. tí ikú òfin dé kọ́ máa kírun kọ́ máa gbàrọ̀ kọ́ àbí àṣùbá ọlọ́run ti sàmójúkò fún bẹ́ẹ̀ lókè tó wọ́n máa kí ilé ẹni bẹ́ẹ̀ káàkiri ni kọ́lọ̀ kọ́sọ́ àìkú bẹ́ẹ̀. oṣù ramadan yìí oṣù ìrun kíkí ni nǹkan àkọ́kọ́ tó béèrè lọ́wọ́ wa òun náà ní wákàtí márààrún wà nínú àwọn ọ̀run wákàtí márùn yìí ọgbọ́dọ̀ dùn sámsám táà máa ṣe dáadáa lẹ́yìn ìgbà náà àwọn ìrun náfílà àwọ̀ a máa kí bá a bá ti lágbára ìrun táà ń pè ní sọ̀láàtù sọ̀rọ̀ òwe táwọn bàbá wa ń pè ní ìrun ásárí ìrun téèyàn máa ń gba ládá ń bẹ ni téèyàn ń iye tó bá wù ọ́ ló lè kí bọ́ bá wù gbogbo òfin ogun gbogbo òfin ọgbọ̀n ṣùgbọ́n tó súnmọ́ súnmọ́ jù káàdì ti wá lórí ẹ̀jù òun náà mọ́kànlá tàbí mẹ́tàlá kó gbìyànjú lórí ẹ̀ kó rí pé òun kí láti bẹ̀rẹ̀ àwẹ̀ tí ó fi di òpin bàbá ń jọ́kan rẹ níjọ́ kejì láti máa kí من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ẹ̀yìn yóò tó bá sí irun akámúkàǹtì yìí ní ìní ìgbàgbọ́ tí ọlọ́ọ̀bà àlejò ọlá tó sì wá ẹ̀sọ́ ọlọ́ọ̀bà àlejò ọlá gbogbo tó nínú rẹ̀ ọlọ́run kò ní kọ́lọ́n dá o kò fi o ọmọ ẹ̀dẹ́ ìyẹn wo kọ̀sẹ́nì kankan tí ó fowó dẹ́sẹ̀ àwọn ànábì ọlọ́run gan tẹ́ bá ti dẹ́sẹ̀ kan báyìí ọlọ́run ní fi wọ́n lẹ̀ tí ó sì ti kọ̀rẹ́tì wọn. alúgbò tí ó pa ẹ̀sẹ̀ yẹn rẹ́ kó tó ti pa lọ síwájú ọlọ́run òun náà ni àwẹ̀ bá gbà nígbà dáadáa tá a sì yẹn náà yìí nínú ẹ̀ lọ́nà tó gbà dáa kó Oru yìí eh, eh, yìí oṣù àwẹ̀ ní ìdí sì láàrin ẹrú ọlọ́run àtọlọ́run lọ́wà ó sí pé ìjẹun ìmú ìṣègbà ìṣàwó ẹnu mi gbẹ fún ní jáwẹ̀ àwẹ̀ wà láàrin ènìyàn tó gbà àtọlọ́run bá rẹ̀ àwẹ̀ tí yẹn ti iná ìlè tó bá tẹ̀lé àmọ́ sọ̀rọ̀ ìjù rẹ ti dúró irun rẹ ọ̀já ọ̀ lẹ́bọlẹ́rù lẹ́yìn ìgbà náà ọwá ọwá ọwá dàníyàn kọ fẹ́ gbáwẹ̀ kí àtúbà ò tó tó káṣọ pé tẹ́lẹ̀ ó tó ọ̀kẹ́ bi torí ẹ̀ ni ó fi wánu àdíṣẹ́ ànábì sallallahu alaihi wasallam tó sọ yí pé tọ́lọ̀ọ̀bà àlejò láti ń sọnù àdíṣẹ́ kúrò sí pé èmi mọ́ la àwẹ̀ gbogbo tí ọmọ ànábì ádámù ọ̀hún ló ní ìtumọ̀ àwẹ̀ ni mo ní èmi náà ní ìsàn àdìsí wa wá látọ̀dọ̀ àdúgbò sọ́lọ́lá àlùsá yìí pé ẹlòmíín bẹ tó ṣe pé àwẹ̀ rẹ̀ ti ń gbà ọ̀la àǹfààní kẹsàn-án tí ó jẹ́ ń bẹ̀ ju wípé ọkàn fi ebi para rẹ̀ lọ ó sì ń fò gbẹ́ ń gbéra rẹ̀ lásán ọlọ́mọ ti abẹ́ ńgbọ́ ọba jẹ́ wípé ọ̀rọ̀ ọba jẹ́ pé tíbi títa bá lé lòun ọ̀fà yọ ó sì tọ́jú ẹ̀ pamọ́ ó sì tún gbà wẹ̀ lọ. sẹ́yìn wọ́n bá ti kọ ara rẹ̀ jẹ́ ọkàn tó gbé para rẹ̀ lásán ọkàn tó gbé para rẹ̀ lásán ni ẹ̀ntí o ẹ̀tọ́ dúró tọ́ nínú Islam tọ́tọ́ra fún nǹkan àbàjẹ́ o náà ni ẹ̀tọ́ ní àwẹ̀ òtí ọlọ́tọ̀lọ́lá àlèwọ̀sára sọ pé man lam yada' qawla az-zur والعمل به والجهال فليس لله حاجة في أن يترك طعامه وشرابه ẹn yóò fi ọba fi ọ̀rọ̀ ọ̀bàjẹ́ ọ̀rọ̀ òjì tí ò gbójúlẹ̀ àti wà ìmọ̀ká àti ọ̀rọ̀kọ̀rọ̀ tí ò pátì àti ìwàkiwà tí ò fílẹ̀ àníbò sọ́lọ́lá àlùwọ̀sọ́lọ́ sọ ọlọ́ọ̀bà àlejò ọlá kò ní bùkátà sí pípa tọ́pa oúnjẹ rẹ̀ sí àti nǹkan mímu rẹ̀ sí kọ́fẹ̀ kan máa jẹun lọ kọ́ máa mú mi lọ ọbẹ̀ tà fún dèntọ́ wá ń tó lọ ọlọ́dà fún kó ṣe wá ní aláwẹ̀ tí ó sì fún ládàá rẹ̀ àníbi ọ̀sọ́rọ̀ láàrin ọ̀sọ́rọ̀ tó gbé nínú àlùjánnà ojú ọ̀nà tó ń bẹ ní ojú ọ̀nà àlùjánnà tó ń pè bá bọ̀rọ̀ yáà àwọn tí wọ́n bá kojú dé bí àwẹ̀ ibẹ̀ náà ni wọ́n gbà wọlé ọlọ́dà fún mọ́tò àdìkà náà gbà wọlé ولا تصلي لهم ولا نور هذا وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المصطفى وآله وصحبه ومن بأثر اكتفى أما بعد فأيها المستمعون الكرام فهذا الشهر العظيم لا مانع أن يقال بأنه شهر النفقة إنه شهر جود وعطاء ويجب أداء الزكاة إذا حان وقتها في رمضان أو في غيره ويجب كذلك القيام بالنفقات الواجبة ومن السنة الإكثار من الصدقات والتطوعات والصدقة فيه تفضل على الصدقة في غيره ومن, ومن الدليل على ذلك ما أخرجه الشيخان من حديث عبد الله بن عباس رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما أجود ما يكون في رمضان حين يلقاه جبريل وكان يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن فلرسول الله صلى الله عليه وسلم أجود بالخير من الريح المرسله ومنه الضوء على العيال والإحسان إلى ذوي الأرحام والإكثار من الصدقة على الفقراء والمساكين أتكلم الله أتولى إكاتي جفون جفي الله أن يرسي الله oṣù ta wà ń bẹ̀ yìí a tún lè pè ní oṣù ìnáwó nínú tá a máa ṣe bẹ̀ tọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà ti máa ń ṣeré àgbáyé òun náà ní tó gbàgbà owó wọn wọn máa ń sábà yọ nínú rọ̀mọ̀mọ́ èsì islam mú wa òun náà ní pé kò sí oṣù tá a lè yọ zàkà nú ẹ̀ lókùú àti májẹ̀mú zàkà bá ti pété lára òun náà ní kọjá pé nínú owó kọjá pé a ti fi owó yẹn fún odidi ọdún kan tọba bá pé ó kù díẹ̀ kó kan kò sí ìwọ ní ká yọ ọ́ nígbà tí ọdún ò tí ì pé bá pé tán àìní fún mi yọ ni wọ́n fi máa ń yọ zaka wọn nínú Ramadan kó lè bá a jẹ́ pé àwọn yòókù sàǹfààní lára rẹ̀ nínú àsìkò sàǹgbàwẹ̀ yìí ká láti máa yọ zaka owó wa nínú tí ọba jẹ́nu Ramadan náà ìní ó tó kò sí wọ́n bẹ̀ ká yọ nínú oṣù míì bẹ́ẹ̀ náà sì ni ìmọ̀ náwó lórí àwọn fámìlì èyí tọ́jú àti èyí tí èyí fi bẹ́ẹ̀ náà káti máa gbìyànjú láti máa fún àwọn èèyàn ní tí wọ́n máa fi sínú oúnjẹ tí wọ́n fi sínú èso tí wọ́n fi sínú ká máa gbìyànjú àti ṣe fún wọn torí pé wà náà àdìsá ní ọ̀sọ́lọ̀ láàyè sọ́ra ẹ̀ pé tó bá pèsè ìjẹ ìmu fẹ̀ǹtì ọba fún ẹ̀ tó fẹ́ sínú irú ládá tó ń náà gbà náà ní ọmọ fún náà kò dé ládá tiẹ̀ kù tí ọ̀bára yìí kọ́ máa gbé tiẹ̀ kò sí ìwọ̀n bí ká máa ṣe pàṣípà fífíìsì ara ẹni kọjá pé àwa bíi mẹ́fà á lọ sọ́dọ̀ ẹnìkan lónìí á ti lu lọ́dọ̀ rẹ̀ kò lè gba ládàá ìtọ́rù sọ́ọ̀ìn nígbà bá tó di dọ́kejì á ti lọ sọ́dọ̀ ẹnìkejì á máa pààrà dáadáa yẹn láàrin ara wa kálíbà ní ládàá ń tàǹpé ní ìtọ́rù sọ́ọ̀ìn ìpèsè oúnjẹ fún ẹ̀ǹtí ọgbàwẹ̀ anabi wa sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ hadith wa lọ́dọ̀ abdullahi ibn abbas ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam òun náà ni máa ń tọrẹ jù nínú àwọn èèyàn tó mọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó sì máa ń tọrẹ pọ̀ ní àsìkò tí jibril máa wá bá nínú ramadan jibril máa wá bá nínú ramadan tí ó máa ka quran fún tí ó máa bá rìbáìtì gbogbo tó ti há tẹ́lẹ̀ ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam olùmọ̀ lẹ́gbẹ̀ẹ́ ike ìmọ̀ ń tọrẹ dáadáa pọ̀ kódà ìmọ̀ ń tọrẹ ju atẹ́gùnfà túlẹ̀ lọ kájúyèjú láti ṣe dáadáa àti ṣe ìgbàyè fún àwọn fámìlì wa bẹ́ẹ̀ náà sì ni àwọn ẹnu jẹ́ wa ọmọ àti ìyàwó ká sì máa fún àwọn tí wọ́n ní bùkátà ká máa bíyà bùkátà wọn oṣù Ramadan yìí oṣù táà máa ń pọ̀ ní àdíkiri ni oṣù táà máa ń pọ̀ ní ni kọ́nà mọ́ta àdúrà àdúrà wa wọlá àtúntò rẹ̀ wọlá àánú rẹ̀ oṣù téèyàn máa ń jẹ́ pé yọ́ máa gbìyànjú lórí pé kọ́lọ́ ọba àlejò kọ́pa ẹ̀sẹ̀ òun rẹ̀ ọwọ́ àdúrà àdíta gbogbo òru pátá nínú Ramadan ọba àlejò ní àwọn èèyàn kan tí ń lọ́rùn wọn wọn yẹn tó àwọn eléyìí òun gba iṣẹ́ wọn wọn ó kú lórí tawhid wọn ò ní ní ẹbọ lẹ́rù mọ́ ọlọ́ńdàkùnjẹ́ àjọ wà nínú wọn o wọlé àti tóbi ọlọ́run wọlé àánú rẹ̀ inú Ramadan òun náà lọ́jọ́ yìí pé tí ẹ̀ bá lọ sí umra umra yóò sì déédéé hajj nínú àdìsí mi àdìwọ̀ sọ́lá láàrin ọ̀sọ́lá fẹ́ pé umra tí ẹ̀ sí inú Ramadan yóò dàbí ìgbà tí ẹ̀ ágbìyànjú dáadáa nínú Ramadan káfí rí Laylatul Qadr káfí lè bá Laylatul Qadr tó ṣe pé ta a bá ṣe ìbáàdà nínú rẹ̀ ó lóore ju pé ìlú se ìbáàdà fún ẹgbẹ̀rún kan oṣù lọ wa oṣù tó yẹ pé ká máa lékún nípa kíka Quran ìtọ́ba ruwa lójú mbẹ́ ká wá ìtumọ̀ rẹ̀ ká máa lọ bí síbi tẹ̀síì àwọn onímọ̀ tẹ̀síì kí wọ́n ṣe pẹ̀lú ìmọ̀ tó jìlò àti ìbẹ̀rù ọlọ́run àti títóbi ọlọ́run bẹ́ẹ̀ àti àánú rẹ̀ bẹ́ẹ̀ kó fi wá ṣe kó ń gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àti tẹ́ ládá nínú Ramadan náà kọ́ rọ̀ ní gbígbà fún wa ní àwẹ̀ kọ́rọ̀ gbogbo àwọn ìbáàdà rẹ̀ kọ́rọ̀ fún wa kó sì gbà á lẹ́sẹ̀ fún wa wọlé àtútóbi rẹ̀ wọlé àánú rẹ̀ àti tóbi ọlọ́run bí ọlọ́run á fi àánú rẹ̀ bẹ́ẹ̀ ìlú wa lórí bó ṣe rí ètò ńdá ń bẹ̀ kọ́ lọ́njọ́ ọmọ ìgbòho sí ìtọ́ ńdá ń bẹ̀ kọ́ lọ́njọ́ ọmọ ìgbòho sí èyí tó kú jẹ́ káàtó kọ́ lọ́njọ́ bá yí padà ìyẹn ń bẹ́ nínú ìlú wa ọlọ́dà fúnmọ́tà bá wa ti kú o ọlọ́dà fúnmọ́tà bá wa ti kú o kò sẹ́ni kankan tó lè ti kú àbú ọlọ́run ọlọ́dà fúnmọ́tà bá wa ti kú o bá wa ti kú o fún orílẹ̀-èdè wa àti gbogbo orílẹ̀-èdè mùsùlùmí tí ń bẹ lágbàáyé wọlá àti tóbi rẹ̀ wọlá àánú rẹ̀ ọlọ́mọ́ta dáàbò rẹ̀ bù wá àwọn olórí wa ọlọ́dàgbọ́ta àgbò tì wọ́n ọlọ́mọ akọ ọmọ aké ẹgbẹ́ ọmọ abẹ̀rù wọ ọlọ́run tí ọmọ aké ìwọ rẹ fún ọ tí ọmọ aké ìwọ ọmọ ìlú fún ọmọ ìlú ìníkojú ọmọ ìjọba lé wa lórí wọlá àti wọlá àánú rẹ̀ rọ́bàdàn aláàbò بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا إلى صلاتكم يرحمكم الله